mọ provision tó ń tún lò fọdún kan níbi ọkọ wọn láì lè wọn jáde. bí alimami Qurtubi mọ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nínú àwọn olùmọ̀ máa ń sọ pé àyà yìí maa n sọ náà ti pa òfin rẹ̀ rẹ́ pẹ̀lú àyà tó lóṣù mẹ́rin ṣùgbọ́n mi alimami Ibn Jarir at-Tabari rahimahullah ta'ala àwọn sọ pé rárá o àyà yìí lè laysat ọ̀ka. torí dáhùn kọ́ alátọ́dọ̀ mujahid etí ìmáàmù ibn Jarir Tabari tá a máa ti Sheikhul Mufassirin àfa àfáwọn àfáwọn onítẹ̀sír tí wọ́n sọ iná dandan lọ́pọ̀lọpọ̀ míì tó sọ náà àfọ̀n tẹ̀sír nínú àní al-Imam Ibn Kathir rahimahullahu ta'ala. al-Imam Qurtubi gan fúnra ara rẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni etí ìmáàmù Tabari sọ lápá kan nínú àwọn àfọ̀n tẹ̀sír tún faramọ́ irú rẹ̀ tún wá nínú Sahih al-Imam al-Bukhari kí ni tó wà kí ni wọ́n sọ àwọn sọ pé lódodo àwọn obìnrin yẹn ọlọ́run ọba wa oníkó wọn máa ọdún kan tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó kọ́ wọn bá kú wọ́n sì máa nálé wọn lórí nínú dúkìá ọkọ wọn tó fi sílẹ̀ lópin ìgbà táwọn obìnrin yóò bá jáde kúrò ní ọkọ títí fún ìkọdún kan. ṣùgbọ́n ọlọ́run ti pa ìdájọ́ yẹn rẹ́ lágbọ́n jíjókòó ọdún kan tọ́jẹ́ túláì. ọparẹ́ sí oṣù mẹ́rin àtòru mẹ́wàá oṣù mẹ́rin àtòru mẹ́wàá. ṣùgbọ́n lọ́wọ́ bá wọ́n á tún wá fún wọn ní ó fún wọn ní bí wọ́n tún lè sẹ́kù lé ọkọ wọn lẹ́yìn oṣù mẹ́rin àti òru mẹ́wàá yẹn jíjókòó ti sìn láti mọ̀ ó tún lè jókòó máa ọkọ rẹ̀ lópin ìgbà tí jáde fún oṣù méje àti ogún òru. oṣù méje àti ogúnjọ́ tẹ́ bá fún oṣù méje àti ogúnjọ́ tẹ́ fi kó oṣù mẹ́rin àti jọ́ mẹ́wàá ọdọọdún kan pé Ọlọ́run gbà pé kí wọ́n tún máa bẹ́ ńlẹ̀ ọkọ wọn yẹn náà oṣù méje àti ogúnjọ́ níbi tẹ́sán ti máa nálé wọn lórí nínú táwọn ọkọ wọn fi sílẹ̀ lópin ìgbà tí wọn bá jáde àmọ́ tí wọn bá fi lè jáde kọlọ ọ̀sán wọn ló fìyẹn tó sẹ́kù bẹ́ẹ̀ sùgbọ́n náà sẹ́rí láti fi fún wa ní sahih Bukhari ń jẹ́rìí sílẹ̀ la hijrata ba'da al-fath òtún ìdá abẹ́ sá lọ́mọ ẹ̀rí ti fìdí múlẹ̀ igbósùn mẹ́rin àtijọ́ mẹ́wàá obìnrin ó jókòó lẹ́yìn ikú ọkọ rẹ̀ ọ̀fẹ́ ọkọ tọ́ba bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀lì ọkọ rẹ̀ kọ́dún kan ẹnìkan nílé jáde á sì tún máa nálé lórí nínú tọkọ rẹ̀ sílẹ̀ tó kò bá tí ọba jáde nígbà tó bá ti jáde kọlọ ìyẹn lẹ́yìn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìwà ti pé tọpọ òkúta tẹtọ ṣì gbogbo dúkìá tẹlẹyàwó dání abẹ́rẹ́ nǹkan mìíràn ìyẹn ń sáré kò tí kù àwọn ẹni tó jẹ́ pé wọ́n wá kiri nu mọ̀lẹ́bí. wọn wá wo àlàáfíà rẹ̀ wò nígbà tí ń ṣàárẹ̀ nígbà tí wọn ti wá ikọ gbogbo tó wúlò ní wọn ti kọ́kọ́ palẹ̀ wọn fi ìyàwó fọmọ ẹlẹ polówó kékeré àwọn ọmọ wa jẹ ọmọ aládẹkùn subhanallah ìka gbogbo wọn tí ẹ bá wá ń bá wọn wípé à ah, níta ń kó yìí nǹkan bàbá ní nǹkan kékeré kan ní pé àyè má dé bẹ́ẹ̀ pé àbẹ àbẹ̀fí káwọn gba ní ilẹ̀ àbúrò ẹ̀gbọ́n tẹ́lu kúkú rẹ̀ dùn máa wọn àmọ́ kálukú ti dìbò sọ́rọ̀ ẹni kú rẹ̀ ò dùn mẹ́yìn àmì kálukú ọmọ ìjà fara subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé yọ̀ọ́ da púpọ̀ káwọn yọ̀ sọ̀fin ọlọ́ọ̀ sẹ́ni tó kù bá kú èkìsà ló kéré jù ní dúkìá rẹ̀ kankan gbọ́dọ̀ kó tó di kan fún yín ogun tó bá fún yín tó bá kàn kó sí kọ́gbà àmọ́ pé àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni ọkọ mi ni ọmọ mi ni ìyá mi ni bàbá mi ni ẹni bọ̀dì tó ẹ̀yẹ kẹ́ lé ẹ̀ bá bò lórí gbogbo dúkìá ẹ̀kẹ́ ti pa ẹnìkan mọ́ nídìí bẹ́ẹ̀ títí tẹ́ gbogbo ẹjọ́ jẹ lówó kẹ́ ẹ máa tètè wájú pé ẹ̀sánwó ẹ̀sánwó yẹn o tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlẹ̀jọ́ dọ́dún kan fúnra yín ní ìsìn báyìí kíákíá ni èrò ti kú so gbogbo ọ̀rọ̀ àwọn ọba àbọ̀rọ̀ mọ̀tútù obìnrin yẹn tó bá fẹ́ dúró dọ́dún kan lópin ìgbà tí ò bá ti jáde ọlọ́ni rẹ́yìnrọ̀ ni kọ́rọ̀ ẹ̀ gbọ́dọ̀ lé jáde o ẹ̀ lé jáde. fọdún kan bàtàdé sì ti jẹ́rìí sí oṣù mẹ́rin àti òru mẹ́wàá lọ́ràn ẹ̀ ọlọ́run tún á gbà ti ọdún kan ẹni tí ọ̀fẹ́ inú ìyá ọkọ fẹ́ràn pé àfikún nítorí wọn lè pé wọn lọ pa wọn lọ pa àwọn ọlọ́mọ torí yìí pa wọn àti rẹ ní tọ́lọ̀ ń parí nínú gbàgbọ́ ìyẹn ti gbóba ó ti lọ gbọ́pọ̀ ọdún láyé wọ́n tún láwọn wá di ikú rẹ̀ dọ́bà jẹ́ nìkan lọ́pọ̀ ọkọ̀ ọ̀rán ró ọdún mélòó lè hàn fẹ́ kó ti náà àmọ́ ìbọn ọmọdé ni ọ̀rọ̀ yìí báyìí ó ní bá àlà Allahu yatawaffal anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha wọn náà máa gbẹ̀mí àwọn ọmọ ànábì ádámà ńgbà wọn bá sùn à nígbà tó fi ọkùnrin wọn bá pé ìtọ́jú ọkùnrin rẹ̀ sì pé tọ́ba sùn ìtọ́lọ́wọ́n kò sí ìtẹ́sán tí ọkọ̀ ayọ́kùnrin dẹ́nu padà sí la. tẹ́lẹ̀ ìfihàn nwa pé ọlọ́run ni máa ń pa yàn kì í yàn ẹni tẹ́mi rẹ̀ gùn gùn gùn gùn gùn gùn gùn gùn tí ó sì kú kò sí náà ìjọ jàdùn ẹni tó ti kú ní kí á mọ́sá ọjọ́ kú ló tó ẹnìkan lójú ẹnì kò sí àfi tí wọn náà bá yí padà tó di kúnnukún bí kúnnukún bá tí ìbá ti kú léwu yóò kú kúkú ńjọ kan náà nípa òun náà lè máa bẹ lọ láéláé tó ti pé àmà bóun náà ti sọ́ọ̀dì náà fi mọ̀ kékeré kú léwu <laughs> torí ọ̀wọ́ kan fẹ̀rí fáwọn nínú wọn ń wéwu àìmọ ìkúnnukún tó ti kú sínú ìyá rẹ̀ tó kú ńgbà tó wà lẹ́yìn èyí tó ti ti débi kankan tí ó ti gbọdún kan tó ti kú ńkọ́ èyí tó ṣe kpókù ẹran lọ́fẹ́ jẹtẹ ẹran mi jò náà kọ́ tí ó ti ti ju ọdún kan lọ wọn á ní kí èsì lé o àkàlàmọ́kù kò lè mọ́ta kò ní sálá ẹlẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún báwo ṣé ẹ̀yin ti ṣe tó ẹgbẹ̀rún ọdún láì tẹ́ gbà ká <laughs> so ọjọ́ kú kálukú ní òkú jẹ̀ náà ẹnìkan ò lè lọ ẹnìkan lára sẹ́yìn ẹ̀mí gùn jù yàn kọ́ ló jẹ́ àwọn ní ká ti tẹ̀ torí kò sẹ́ni tí ó kunu wa tí ò ní kábà kò sí àtẹ̀ntíwá rẹ̀ dà àtẹ̀ntífẹ́ rẹ̀ dà àtẹ̀ntó mùsùlùmí àtẹ̀ntó kébé gbogbo wọn kò sí ètò ní kábà ṣùgbọ́n kábà máa rí ọ̀nà bá a pọ̀ àti kò sí Islam àbámọ̀ tí mùsùlùmí ni pé ha tó máa ń fi fún bọ̀ wọn bá ti ṣe dáadáa sí i wọ́n ti kébé tó máa ń fi fún bọ̀ wọn bá ti gba Islam sọdẹ́rì pété àbámọ̀ òfòlù mùsùlùmí àbámọ̀ tiẹ̀ àbámọ̀ pé ha kó wọn lè bá ga pòsì torí dẹ́ ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ lé wọn jáde bàbá ọlọ́run ọba mọ̀ wá oṣù mọ́rọ́ àwọn tó ń dà tó mọ̀ pé ká bẹ̀ ni wà pọ̀ ká pọ̀ wà láyà oṣù mẹ́rin àti ìjọba mẹ́wàá nǹkan àìmọye inú oníjókòó òṣèjọ mẹ́rin fún èlé dànù wọn ò lè tó wọn ò tún lè ka wọn ò lè ní wọn lè ka ju báwọn tún pa ọlọ́sìn ní kó jókòó oṣù mẹ́rin àti oṣù mẹ́wàá tí wọn bá karú àyà yìí fún wọn létí pé oṣù mẹ́rin àti oṣù wọn kí ni sọ pé kí tọba tó wí lẹ́sàn-án ti wọ́n kan torí pé wọ́n fẹ́ẹ́ ti kà ṣùgbọ́n tí ń ṣèkà lónìí kan mọ yìí pé à ó náà ń bí mà torí pé bẹ́ẹ̀ ṣe ń bí ọkùnrin náà náà ń bí òbí tó ẹ sì ń mà yìí pé lóúnjẹ bá fi lọ́mọ ọlọ́mọ tó ó súnmọ́ pé kó fi lọ́mọ sí iná gbòmí wà láì láì gbọ́ tó ṣẹlẹ̀ láàrin kí n sọ ọlọ́mọ ẹ rẹ ni tí ó ṣe ewu rẹ sọ ma sí iná torí ẹ lábẹ́ ẹnìkan ọmọ rẹ ọkọ ìyàwó láì nídìí.

bíbọ́ yẹn gbọ́n ìyàwó ó ti ṣe ó ti ṣàṣe mọ́tò ó ti kọ ìyàwó jẹ́ lé àwọn ìyá rẹ̀ yarí kọ́ àwọn onígbà padà ọkọ ọmọ tí wọ́n lù mí so wọn náà bá yarí fọmọ tí wọ́n náà obìnrin pé kọ́ padà sọ́dọ̀ bàbá rẹ̀ náà kọ́ lẹ̀ kọ́ padà sọ́dọ̀ bàbá òun kọ́ lẹ̀ ẹ̀bẹ̀ wa di dọ́bù àwọn eléyìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ṣé kí ọmọ tiwa náà kíyàwó rẹ̀ ó padà so àwọn náà wọn á bẹ àwọn èèyàn ọkọ ọmọ ẹtù wọn náà sá á ah, ah, yìí ń bọrọ mi. <laughs> subhanallah torí pé ìgbà téèyàn bá ń sa ìdá èyí rántí wíwò náà ní ara tí wọn lè sa ìdá sí tò kéèyàn máa rò gbogbo gbà gbogbo tí wò ní fẹ́ kí wọn ṣe ṣe ọmọ ṣe sọmọ lákejì rẹ ọlọ́run lẹ́gbọ̀dọ̀ lé wọn jáde ọlọ́run mi máa ń lo àǹfààní pọ́mọkùnrin làwọn bí i. láì tí ìkú ọmọ wọn wọn fẹ́ lé àwọn ọmọ wọn jáde lé táwọn fẹ́ rí ní sẹ àgbà ìyá ẹmọ ìyá bẹ́ẹ̀ o ti fẹ́ náà bímọ bínrin ọmọkùnrin yín náà ń ṣe máa ń sí ṣe pé ọmọbìnrin mi ọmọbìnrin yín náà tó náà ọkọ tiẹ̀ náà níyà tó níyà yóò mi ti ń ṣe irú pé ọ̀dọ́ wa ni mọ̀ ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ lé wọn jáde torí dáadáa náà ló pọkùnrin àti obìnrin tí fi jọ ń gbé abẹ́ sílẹ̀ nǹkan náà wàláì tí ọba ti dáadáa wọn níbi ẹ mọ iye yẹn ibi táǹtì aláàlá pé kíta lọ ẹ̀mọ èèyàn tá a jọwọ́ ta sí tó jẹ́ pé àbẹ́ jókòó tí a sì ti dórí tiẹ̀ a pé sọ̀wáńbì á bàbá àràdálẹ̀ pé a sì sì dé ìdálátà ẹ̀ ẹ̀ bí mo ti fẹ́ sọ gan la dé <laughs> torí pọ̀ bẹ́ẹ̀ jókòó tì àmọ́ obìnrin tẹ̀ ń jọ ń gbélé ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún wàláhì dáadáa lọ pààyàn pọ̀ dáadáa tó apààyàn pọ̀ pọ̀ ayé kó jẹ́ pé náà la sán lójijì ẹ ẹ fẹ́ rí òun àmọ́ ẹ fẹ́ ọmọ tó bí ṣe mọ̀ pé wàá kà á torí ẹni tẹ́ ẹ fẹ́ rí léèyàn inú rẹ̀ ló fi bí ọmọ bà mára ọmọ ọmọ wa ọmọ yín kò lè dọ́mọ bí láìsọ ọmọbìnrin láìsíyàwó àbólé dọ́mọ bí kò lè dọ́mọ bí kọ́ ọmọ máa pé wá bíjà rí ọmọ rí bóòlù ọmọ tó ń bí ṣe rí torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ má lè jáde ẹ má lè jáde kọjá ọlọ́run bá tó fàyè gbà wá débi pé tó bá tó fẹ́ dúdọ tó kàtẹ́ ghayra ikhraj ẹjọ́ ọmọ gbà ẹ gbọ́dọ̀ lé dà obìnrin ti wá ọkọ rẹ̀ ti wá kú ọwọ́ abẹ́ sẹ́kù sílé ọkọ rẹ̀ láéláé tó bá jẹ́ kó dogun yàrá kan nínú ntọ́kọ rẹ̀ sílẹ̀ tó lè máa alihamudulilayi wọn máa gbé ara rẹ láéláé mọ̀nà kí ni tó burú bẹ́ẹ̀ àbúrò lé jáde pé kí ni. ṣèbọ̀ pọ̀lọpọ̀ làwọn mọ̀mọ́ mọ̀mọ́ wa náà ni tí wọ́n ti dàgbà tí wọ́n ti gbó tẹ́lifíṣàn sì tilẹ̀ fún ilé bàbá mọ́ wọn pé kí wọ́n máa wọ̀ bẹ́ẹ̀ àmọ́ tó ti fún àwọn kan wọ́n ti kú ti pẹ́ ọkọ ẹlòmíì ti kú tó gójì ọdún nìyí ilé ọkọ rẹ̀ náà ló sọ wá níbi tí wọ́n ti mójútó àwọn ọmọ táwọn ọmọ wọn ti dé wá bá wọn dógún nítorí pé ẹ máa lè jókòó mbẹ kò sí tó burú mbẹ torí pé nínú ilé ọkọ obìnrin àti ilé bàbá rẹ̀ èyí tóbìnrin kà fún ilé rẹ̀ tó sì jẹ́ ilé rẹ̀ lódodo náà ní ilé ọkọ rẹ̀ náà torí bó bá lọ ilé bàbá rẹ̀ àwọn náà ní ọmọ pé ọyọ àmọ lọ ilé ilé wo máa ilé tẹ́tílé wa ni àá lọ ilé o. subhanallah nítorí kíkọ́ wọlé ọkọ rẹ̀ nígbà lé ọkàn tí wọn náà so eléyìí fi hàn a máa wá ọmọ ọlọ́mọ ńlẹ̀ ajá aja ẹran nítorí pé àkọ́lá bíi wọ́lá ni ọlọ́run fẹ́ ó sì dọ́wọ́ àwọn ọkùnrin kan lọ àyíká yìí lẹ̀ tí wọ́n fi máa yan ìyàwó rẹ̀ jẹ lẹ́yìn ikú rẹ̀ ìyàwó ti bàbá rà tayọ àlá rẹ̀ fáwọn èèyàn rẹ̀ náà àmọ́ wọ́n fààyè lẹ̀ fún fún àwọn èèyàn jẹ. wọ́n lé obìnrin ní ìjáde nílé ọkọ rẹ̀ tó ti kú tó tóyún mú láì máa kófin ọlọ́run ni pé àìdá tiẹ̀ ó ti bọ̀ bá tó bímọ ọmọ tí wọ́n wá lé nígbà tó wà nù ìyá rẹ̀ tó lé ìyá rẹ̀ lọ́wọ́ adigbọ́lọ̀ wọn bá ní kọ́ lálùú ọ̀dọ̀ lọ́la ńlá àwọn fámìlì bàbá rẹ̀ tó ti lé ìyá rẹ̀ dànù wọn wá wọn wá mọ ara gbàdí pé ọmọ wa ni ọmọ yín bá wò tẹ́ ti lé ìyá rẹ̀ dànù tó bá lè kó tòǹtòyún àwọn àwa bùn àwọn yìí ronú pé nǹkan ní ìlú tẹ̀yìn yọ ẹni tẹ̀yìn lé dànù lónìí ó lè jẹ́ pé ọmọ rẹ̀ ni ó sànù yín lọ́la torí de eléyìí ẹ máa lè wọn jáde obìnrin kan tó bá lòun fẹ́ dúró títí ọdún kan ẹ máa ń lé lórí. ọlọ́ni fẹ́ ìnkọ̀rọ̀ jẹ̀nà fẹ̀lẹ̀ jùlọ àlẹ́ ìkùn fi máa fàánà fi àǹfóṣìhìn nàmì mẹ́rù. ṣùgbọ́n táwọn obìnrin bá jáde tẹ́lẹ̀ pààrọ̀ ni wọ́n ṣẹ̀ sà pààrọ̀ fẹ́ jáde kọ́dún kan tó pé àwọn ọ̀fẹ́ gbé bí àwọn ló wù láti lọ gbàlẹ́ àjùnà ààrẹ ìkọ̀ọ̀kan kò sẹ́fẹ̀ lórí yín o ẹ̀yin alámòjútó ẹ̀yin alámòjútó ọ̀rọ̀ ọkọ rẹ̀ tó kú ẹ̀yin èèyàn ọkọ rẹ̀ tó kú adájọ́ ti ń fún lówó oúnjẹ nínú owó ọkọ rẹ̀ tó kú kò sẹ́fẹ̀ lórí yín torí kúkú sọ̀rọ̀ ẹ̀ lórí rẹ̀ náà ní kókó dúró bẹ́ẹ̀ títí ọdún kan fi pé ìtọ́jú ọ̀rọ̀ ẹ̀ lóṣù mẹ́rin àti òru mẹ́wàá ó sì ti tẹ̀lé kì í sọ̀rọ̀ ẹni kó wá sẹ́kù lọ́dún kan tó bá wù mí torí di ẹlẹ́yìn. kò sẹ́sẹ̀ lórí yín kíkẹ́ má náwó lé lórí mọ́ ọ torí kọ́lá ní náwó lé lórí ó ti pẹ́ǹtì gbogbo sẹ́kù lé ó lọ kọ́lá máa tẹ̀lé àtẹ̀lé àyẹ̀wò ẹ̀ máa fi ra. àbáwọn àwọn afúnṣẹ́sẹ́rù mi ní ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́sẹ̀ lórí àwọn obìnrin tọ́jáde láti tún wọ́pọ̀ mi kò sẹ́sẹ̀ lórí. ìyẹn ni pé ó ti ó ti ń wo lójú ara rẹ̀ pé tí mo bá oṣù mẹ́rin àtòrú mẹ́wàá tán òun á tún ṣe oṣù méje àtògún òru lẹ́yìn rẹ̀ tí ó fi jọ́dún kan tó ń jókòó lé ọ̀hún fún òun jẹ́ tó lọ wá ọkọ mi mo bá fẹ́ lọ́kọ̀ wọ́n wá màlára rẹ̀ káà ọlọ́run ní tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jáde kọ́dún kan yẹn tó pé kò sẹ́sẹ̀ lórí rẹ̀ ọjáde kó wọ́n kọ̀ọ̀rọ̀ kò sí ẹsẹ̀ lórí rẹ̀. àbí kò sẹ́sẹ̀ lórí rẹ̀ tó bá lọ́kọ míì lẹ́yìn ìgbà tó ti ṣe ẹ̀já rẹ̀ kò sẹ́sẹ̀ lórí rẹ̀. ṣùgbọ́n a ti sọ pé gbogbo obìnrin tó bá ní ìjọ kọ̀ọ̀kan lọ ọkọ tó fẹ́ kàn yín òun náà ni ọmọ ìjọkọ rẹ̀ fún tí jọ wà lẹ́jẹ̀ náà èyí fẹ́ kàn lọ́kọ rẹ̀ tí wọ́n bá jọ wọ̀ àlẹ́jẹ̀ náà yàtọ̀ sọ́kọ àkọ́kọ́ ọkọ ẹ̀kejì so àwọn eléyìí àwọn oníyàwó wọn mi ẹ̀mí ìjọ fẹ́ kàn tó fi kú ní ọjọ́ kọ rẹ̀ lálùjọ́ náà. والله عزيز حكيم الله أكبر على tètè pa agbára rẹ̀ borí gbogbo agbára eléyìí dẹ́rùbà ní bẹ́ńbẹ́ fún àwọn tí wọ́n jẹ́ ká tí wọ́n máa ń ṣèkà fún ìyàwó ọmọ tí wọ́n máa ń ṣèkà fún àwọn obìnrin tó ṣe kí wọ́n jẹ́ obìnrin ìyá wọn tí wọ́n bá ti mọ̀ kọ́ lọ́wọ́ alágbára ní agbára rẹ̀ ti borí gbogbo agbára èèyàn gbọ́dọ̀ pa òfin máa má lé wọn ń jẹ́ má lé wọn gbọ́dọ̀ kàn so tásìkò yẹn ọba ti tó tásìkò bá tó gan àbúrò sọ pé jáde jáde báwo títọ àsìkò tí ọlọ́run lè jókòó dà ti pé wọn bẹ tó ti àwọn ọmọ rẹ màhámà tọba sì fẹ lọ dàbà ṣòwò sì yẹ ká tú pẹ̀lú àlàáfíà èsì ká wá sọ pé ọyá ètò kéré nu ẹrù rẹ pàṣẹ kíní tó ọba kótó kó ọlọ́run kò fẹ́ bẹ́ẹ̀ hakeem ọlọ́run bá wa fún un òun náà ni ọba ọlọ́gbọ́n ọba àtòfin tó ti gbogbo ń tọ́jú bá wù wọn náà fẹ́ rẹ̀ múlẹ̀ láàmú àpèwẹ̀lẹ̀ ọkùnrin mo bí ẹnìkan dá tó ṣàtúnyẹ̀wò fún ìdájọ́ lọ láàrin láàrin lọ tí wọ́n gbé èèyàn ní ìjọba àtòfin ẹ̀rí pé àyè ń bẹ láti tàbí lórí ẹ̀ láti ṣe àyẹ̀wò lórí ẹ̀ so àmófin tọ́lọ́n láàmú àkọ́yìbàlẹ̀ ọ̀kùnrin kò sí ẹni tó lè ṣàtúnṣe lórí ẹ̀ torí ẹ̀ nígbà tá a bá sọ pé ọ̀pá ni ṣẹ̀ríà lọ ló ṣe wà constitutional àbí ọ̀wà constitutional ọ̀rọ̀ tí ò ní túmọ̀ constitutional abẹ́tẹ̀ gbọ́rọ̀ ṣé àmà wa legitimacy fún òfin ọlọ́run nínú òfin yẹn ẹ òfin tọ́lọ́ ṣe àwọn àna wa pípọ́ kófin máa bó òkú àbí òkú òfin mu nínú tí èèyàn sọ èèyàn wo èèyàn tí ó sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó tún kó jẹ. tó di eléyìí ọlọ́run ọba wa ní àdéhùn hakim ọlọ́run ọba tó wá sọ nínú ayé àtúntẹ̀ nígbè. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين àti pé àwọn obìnrin tẹ́ ẹ bá kọ̀ sílẹ̀ owó gbádùn ń bẹ fún wọn bẹ́ẹ̀ kẹ́ ẹ fún wọn wọn sí i léyìí tí ọ̀tá kò ṣẹ̀ríà wọn lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ fún wọn lówó gbádùn lẹ́yìn tẹ́ ẹ kọ̀ wọn sílẹ̀ eléyìí jẹ́ ẹ̀tọ́ wọn ìwọ ìpayọ̀ ọlọ́run náà ti máa ń kó obìnrin lẹ̀. ìyàpọ̀ ẹnu ó ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa àyà yìí ìyẹn jẹ́ àyà kọkànlélógójì lẹ́yìn tọ́gbọ́n méjì nínú sọ́ọ̀tù bàkàrà. ibi tí àyà yìí ọlọ́run ti pa òfin inú rẹ̀ rẹ́ ni àbó ti tún sẹ́kù. nítorí tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn ìjọba wọn bá ní kẹ́ fún lówó gbàdùn ìjẹ́ bá pọ̀ sílẹ̀ àwọn náà làwọn etí ò tí ì wọlé bẹ́ẹ̀ tí ìjọ lájọṣepọ̀ ṣùgbọ́n tó ti pẹ́ ti so ìgì pẹ̀lú wọn àmọ́ tó ti pẹ́ tí ìsọ pé iye báyìí pàtó lẹ́fún wọn ń dà pé àwọn eléyìí ẹ̀rọ ọlọ́run ọba sọ ibi kẹ́ẹ̀fún ní kíni kẹ́ẹ̀fún lówó gbàgbà. yàtọ̀ sí àwọn ẹni tẹ́ ẹ ti pè gbogbo iye báyìí lẹ́ẹ̀kan àmọ́ tẹ́ ẹ kọ̀ wọ́n sílẹ̀ káwọn náà tó wọlé kí ni ọlọ́run ní ká fáwọn eléyìí ìdajì ìdajì ń da aláàfin ọlọ́run ti ní àbí tó máa ń sàmójú kúrò ọwọ́ yẹn àpò wọlé ibi yẹn di kí ọkùnrin tó ní ká àbí kẹ́ni tí ó ti pọ́wọ́ rẹ̀ ní ìyí tí tó wà lọ́wọ́ rẹ̀ bàbá ìyàwó kó ní ah, àwọn onígbà kankan dà wọ́n ọlọ́run ti sọ pé wà á akọrọbù lè takọ wa kẹta mójú kúrò kan ló súnmọ́ pa ẹ̀rọ lọ ìyẹn tí yẹn bá kó obìnrin lẹ́kọ̀ọ́ tó wọlé kí wọ́n má gbà kankan lọ́wọ́ èèyàn lọ́dà jù. tọ́ bó wá ní tó náà wá ní gbogbo omi tá a bá kọ́ lẹ̀ náà lọ lẹ́tọ̀ọ́ sí màdá owó gbà owó gbà má bínú. ọlọ́run tuntun ni ọ ìwọ wọn lórí àwọn ẹni tí ń páyọ ọlọ́run ọba ẹni ká láàrin àwọn sọ pé ayé ayọ̀ náà ti parí gbogbo ibi tí ẹ̀ ti kọ́ lẹ̀ wà ńlé kò sí ńlé so èèyàn fún ní gbàtí parí ló bá sórí àwọn wọlé gbogbo àwọn sọ yìí pé àyà ìwà mọ̀tánà lórí obìnrin tá a kọ̀ sílẹ̀ ní kíkọ̀ kan àbí kíkọ̀ méjì fún ìta kọ̀ kíkọ̀ kan tàbí kíkọ̀ méjì àfún ní màjà owó gbà má so ṣùgbọ́n èyí tí ọkàn balẹ̀ sí òun náà ní pé kò sí owó gbà má bínú fún obìnrin kan tá a kọ̀ sílẹ̀ yàtọ̀ sí èyí tá a kọ̀ sílẹ̀ yìí kátójọ ní àjọṣepọ̀ kankan ṣùgbọ́n tó ti pé kíkọ̀ sílẹ̀ rẹ̀ wáyé síwájú kátó pé gbogbo iye dáàbò sọ̀dá onìkan ìní ọ̀nà gba owó ìgbà owó gbanábìínú ṣùgbọ́n àwọn yòókù áyà yìí ó ṣe wà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n sẹ́kù ní lórí ìdáwọ̀ yàtọ̀ sáwọn yòókù. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí àwọn àlàyé yékéyékéyékéyéké tá a mú wá fún yín ọlọ́run bá ní gbogbo àwọn àlàyé tẹ̀ rí nínú àyà kejìlélógójì lẹ́yìn tọkọ́rùn méjì nínú súrọ́tò lọ́kọ́ fún àti ọlọ́run ọba ó ti fi àlàyé fún wa nípa ọ̀rọ̀ ọkọ àtìyàwó wọ́n kọra wọn ní ọkọ àtìyàwó ẹnìkan kú ó fẹ́ nìkan lẹ̀ ní ọkọ àtìyàwó ó súyàwó pípẹ́ lọ́kọ ni ọkọ àtìyàwó wọ́n kọra wọn kó tó pé gbogbo sọ̀dáàkì ọkọ àtìyàwó wọ́n kọra wọn lẹ́yìn ìgbà náà tètè gbogbo sọ̀dáàkì lẹ́yìn tó lọ sí sọ̀dáàkì gbogbo eléyìí fún wa láwọn àlàyé tó yé tí òfin ìtú sílẹ̀ láwọn àlàyé fẹ́yàn lè fi túnlẹ̀ ayé ṣe sílẹ̀ ayé òfin ní lẹ́yìn tó náà ṣe gbogbo àlàyé yìí fún wa ọlọ́ni kadhalika lọ Allahu lakum ayatihi. báyìí tọ́lọ́mọ bá fẹ́ ń ṣe àfihàn àwọn àyà rẹ̀ fún yín ń ṣe àfihàn àwọn àmì rẹ̀ sí yín ń ṣe àfihàn àwọn nǹkan tó ṣe lófin fún yín. ní àlàyé tó yé kéèké èyí téèyàn gbọ́ téèyàn fi là téèyàn fi sórí ire téèyàn fi jẹ́ni tó gbàgbó sí jẹ́ni kò sí ní ríyàn bó sí kí ló dé tọ́lọ̀ wọn bá fi ṣe gbogbo àlàyé yìí ọlọ́run ní làálẹ̀kùn jẹ́ àpèlò kẹ́lẹ́ bá jẹ́ni tó ní làákàyè ọlọ́run ọba ọ̀fẹ́ kẹ́ ọlọ́run fẹ́ ní làákàyè náà láti máa sọ pé èèyàn tó kọ́ màtá kó tún bọ̀ èèyàn gbọ́dọ̀ kọ́mà nàkọ́ mọ́ gbà èèyàn gbọ́dọ̀ kọ́mà nàkọ́ yọ̀kùnú èèyàn gbọ́dọ̀ nímàdá pàápàá ìmọ̀ nípa tọ́lọ́n ìmọ̀ nípa tànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó tó má jìnnà làákà yìí. tí gbogbo ọ̀rọ̀ tó ń bá wa sọ ẹni tó bá sọ lọ sí títí tí yóò sọ gbogbo eléyìí ni ìyẹlẹ bá jẹ kí ẹni tó ní làákà yìí ẹni tí ń gbọ́ lásán gan ó ní làákà yìí àtúkọ̀ ẹni tó mọ̀ torí rẹ̀ wọ́n lè dọ́gba ẹni tí ń gbọ́rọ̀ lọ títí ń ṣe làákà yìí ẹni tí ì gbọ́ wàhálà wọ́n lè dọ́gba torí ẹ̀ ló ti jẹ́ pé ní tí wọ́n gbọ́ tó ṣe làákà yìí tó ń bí ń ṣe wà kù olùkọ́ tó bá sọ bẹ́ẹ̀ lómi ọmọ òkè àbáwo ah, kí lẹ́ ń ṣe yẹn sẹ́kàn bá kókó jẹ́ pé ah, ẹ máa sàánú rẹ̀ pé àlàpọ̀ nílà ká yìí torí tó náà bá nílà ká yìí ó fi ti tẹ̀ làákà rẹ̀ ti ju àmọ́ tó bá nílò aká ẹ̀ ẹ̀rí pé ó rí pé ń tẹ̀sí òun gan lọ́nà torí délé báyìí ọlọ́run á ṣàlàyé àwọn àyà rẹ̀ fún wa sọ wá dà kápá wa tó lọ́n ṣàlàyé àwọn àyà yìí fún àkàkùn àwa tó lọ́n ṣàlàyé àwọn àyà yìí fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn kàn gbọ́ wọn fi tipa làbá rẹ̀ ni wọn á pa àtẹ̀jẹ̀ mọ́ ọkọ̀ àtìyàwó ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ń bẹ kóòtù lóríṣiríṣiríṣiríṣiríṣi kóòtù ṣẹ̀ríà kóòtù kóòtù man-made law kóòtù customary court níwájú àwọn olùmọ̀ níwájú àwọn ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù níwájú àwọn alátùsí ládùúgbò níwájú àwọn baálé baálé níwájú ayé wọn ti pè olórí ẹbí gbogbo níwájú láwùjọ sáré wọn láti wọn fìdí náà láàrin ọkọ àtìyàwó wọn lọ rẹpẹtẹ ní dantí rẹ rẹ kò lè níyànjú gbogbo ẹ̀ ò lè níyànjú àbí ká máa padà síbi ọ̀rọ̀ lọ ká máa padà síbi sunnah nílò Muhammad sallallahu alaihi wasallam nítorí tá a bá ní constitution láti mọ̀ tó àárín ọkọ àti ìyàwó kò lè tó kò lè tó rárá torí constitution kan ni wọ́n fi tó ra ọkọ̀ constitution ò tó wọn lẹ́yìn náà constitution ti ìdọ̀tí káwẹ̀ gbogbo ìjọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kéyìn tẹ̀lé ní sọ pé kọ́sítọ́ọ̀mù pé àṣà wa lẹ́bi tó àṣà báwo ebi mùsùlùmí làwọn mùsùlùmí làwọn àwọn oníjì láti tó àárín ọkọ àti ìyàwó pẹ̀lú àṣà náà ní tí wọ́n ti dé pé fìtínà kan fẹ́ so láàárín ọkọ àti ìyàwó ẹgbẹ́ tó àwọn tó bá mọ̀ fi ọlọ́run ọba lọ. torí pé gbà mí oṣù tí kọ́ jẹ́ pé kíkọ̀ tí ẹnìkan ti bá yín dájọ́ pé kọ̀yàwó yín lẹ́wọ́ lè má jẹ́ kíkọ̀ lẹ́nu ó sì lè ṣeéṣe pé àìkọ́ọ́lẹ̀ tí wọ́n kọ́ọ́lẹ̀ ó lè jẹ́ kíkọ́ọ́lẹ̀ ní òfin ọlọ́run lóde kẹ́ ẹ máa mà lẹ́yìn náà títí ò lè rọrùn mọ́ wọ́n sàlàyé fún ọ̀nà òun lọ́nà àbáyọ ọ̀nà òun lọ́nà àbáyọ torí kẹ́ bá lọ jẹ́ pé wọ́n wá tú láti yín máa jọ gbé pọ̀ ẹnìkan àti púpọ̀ ẹnìkejì torí délé àwọn àmì ọlọ́run àwọn rẹ̀ tó ṣe fún wa tó ṣe lálàyé fún wa tó ṣàfihàn wọn fún wa ọlọ́run ọba dàkún ṣé wàá lọ́kàn nínú ẹni tí ó ní làákàyè tí ó lè máa ṣe làákàyè sọ̀rọ̀ ọ̀wọ́ náà ọba tí ó sì lè máa fi ṣe wà ó ṣé wàá lọ́kàn nínú ẹni tó ṣe pé ṣíṣe làákàyè rẹ̀ sí ọ̀rọ̀ ọ̀wọ́ náà ọba yóò máa lè fún ìgbàgbọ́ rẹ̀ yóò máa mú kí àlékún àmọ̀dájú kọ́ máa wà fún ọlọ́run ọba ṣé wàá lọ́kàn nínú ẹni tó máa sọ ìwọ àwọn ìyàwó wa fún ṣé wàá lọ́kàn nínú ẹni tó ní jálábùsì ọlọ́run ọba في توجده فالنبي محمد صلى الله عليه وسلم سوى على رأى سبحانك الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. táwọn wá gbọ́ pé ọ̀rọ̀ àlàyé kan rẹ̀ wọ́n wá fi hàn pé ọgbà nílò wọ́n lè fi owó tó wọ́n lè fi kí ikú ṣe ní. alhamdulilayi àkọ́kọ́ ni pé ọmọ tí ọkùnrin kan àti obìnrin kan bí nígbà tí wọn kì í ṣe ọkọ àtìyàwó ara wọn àwùjọ ọmọ yẹn ìyá lọ ní kò ní bàbá. tí irú bàbá báyìí bá kú ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́ sí kó jogún rẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ tí wọ́n fi wọn ò fún ọmọ yẹn padà mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ kí ni kò sí ọkọ ni pé tó bá mọ̀ nígbà tí ṣé yóò ṣe sùúrù àbí òní ṣe sùúrù ìpinnu ọ̀lẹ́tọ̀ ní owó yìí tó bá gbé yóò ṣe sùúrù bẹ́ẹ̀ alhamdulilayi wọn àgbà tó ń bá rọra wúwo yẹ ìjọ kan ṣùgbọ́n wọ́n ti pín iṣẹ́ kó tó mọ̀ pé bọ́ọ̀rọ̀ tó ṣe jẹ́ ni ṣé tí wọ́n pín fún yún yóò jẹ́ ni àbí òní jẹ́ ni. jíjẹ tó jẹ tó bá kà tó gún ntí ọ̀dà lọ́jọ́ àwọn tó bá kà sí pé wọ́n kàn gún lówó. pé zina wọn ti náà ti bímọ síwájú kó tó di kó gba islam gbogbo ọmọ tí wọn jọ wọ islam pẹ̀lú ọmọ wọn náà nínú òfin ẹ̀sìn Ọlọ́run torí islam máa ń mójú kúrò fún yàn lórí gbogbo ẹ̀ṣẹ̀ kéèyàn ṣẹ̀ kó tó di mùsùlùmí náà. Thank you alhamdulilayi láti sàlàyé la ẹ fi ẹni dọgbọ la alùpùpù ọlọ. níyàwó tó nìkan àbá àtàwọn ọmọ. tani tani àti ta ló fi lẹ́sà ìyàwó àtàwọn ọmọ àti tani ṣé bàbá àti ìyá wọn màmá àbí bàbá bàbá ṣé wọ́n fẹ́ kó dúkìá nìkan lọ mọ́ bàbá lọ́wọ́ alọ́kọ́lá ha ìlú eléyìí àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ àti bàbá rẹ̀ kanáà ní ìdògùn èyí tó wà ní kíá ẹlòmíì táwọn ọ̀daràn yẹn ò máa ń pa rẹ̀ èèyàn gbọ́dọ̀ dìgbìlà rẹ̀ fún wọn. kọ́dà dáa olùkọ́ lè ẹ̀rí téèyàn bá lajú ọmọ yẹn jẹ́ pọ̀ òsèǹtẹ̀ gbogbo gbogbo tí wọ́n bá mú lọ wọ́n pọ̀ àbí òye gbogbo tí wọ́n kó lọ wọ́n pọ̀ ọlọ́pàá ní kọ́ lọ pé gbogbo wọn. mo rò pé yé so ẹ ti lọ kóòtù gbogbo tí ẹ gbogbo lọ sí jẹ́ tiyín tí o bá jẹ́ pé wá one thousand ni wọ́n bá mú sẹ́ni wá one million wọ́n gbé sẹ́ni kọ́ ọ̀pọ̀ lọ́wọ́ ọ̀yà wọn pọ̀ torí ẹ̀ àwọn obìnrin ọ̀gbọ́dọ̀ pọ̀ àwọn ọmọ ọ̀gbọ́dọ̀ pọ̀ àwọn bàbá màmá tí ó dùn fún ọ̀gbọ́dọ̀ pọ̀. àwọn ń pín nǹkan ọmọ wa nǹkan ọkọ wa nǹkan aya wa tí wọ́n fi ilẹ̀ dáyé abẹ́kún ó pín ẹnu ẹ̀ kankan ọ̀gbọ́dọ̀ gba ẹgbẹ́ wa kó gbójúlógún ni gbójúlógún báwo àlọ́ náà ló ní ọgbọ́dọ̀ pa bójúlógún bá sọ wá pa ni tó ń lọ pa ni bẹ́ẹ̀ bí ló bójúlógún kó lè bá àdúgbò ni. àní ẹkún kẹta ti sílẹ̀ kó pa tiẹ̀ tó ẹ má gbà bàjẹ́ láyè tó bá ti gba tiẹ̀ àwọn ọmọ wọn gba tiẹ̀ wọn àwọn ìgbọ́n àtàbúrò ọ̀pọ̀ oníkàn torí tí wọ́n fọ́ mọ́lẹ̀ pápá tó wọn kan máa bẹ̀rẹ̀ gbogbo wọn ní ọ̀rẹ́ ìdìdà. lórí ọ̀rọ̀ sọ̀rọ̀ àyìn nǹkan tí ń bẹ̀bẹ̀ ni pé wọ́n ní àdìsùn alátọ̀dà ní ṣùgbọ́n àtàwọn èèyàn tó bá lè sọ pé láìláì lọ́wọ́ àti kó máa wà jù àti pé tó bá wí kàn tó bá wí tó bá wí. tó bá wí kàn láyé àní tó bá wí láìláì lọ́wọ́ kàn láyé rẹ̀ àwọn ni ọ̀ma bá lè ti fi wá nù. nbola adidi náà ti sọ pé máa ń kọ́ alala ìlà ìlọ́wọ́ adákàlà lẹ́nu nbọ. Ánàtì ọ̀mọ́sẹ̀sẹ̀ òní kọ́kọ́rọ́ àlùjẹ́nà kọ́kọ́rọ́ àlùjẹ́nà kò sì lè sílẹ̀kùn náà rí nínú eyín rẹ̀ ní ìfúláà. Adidi ti wà tó sọ pé man kana akhiru kalamihi fid dunya la ilaha illallah dakhala al-jannah. la ilaha illallah owó káyìn láyé yẹn wà lẹ́yìn. lẹ́yìn náà ìjọba sọ la ilaha illallah mukhlisan khalisan fi qalbihi. ó sì kó wí ìtàfọ̀mọ́ dàfọ̀mọ́ lọ́kàn rẹ̀ ẹni tó wí yọ̀ ọ̀nà sẹ́lọ̀. àmọ́ káwé ọkàn jókòó la ilaha illallah la ilaha illallah kìí dìde lè ṣe lábàá ní ká. sọ yẹ nítorí pé ọgọ́rin yẹn sọ láìláì lọ́lá ṣẹṣẹ pé kò ní wúwo lórí òṣùwọ̀n ọjọ́ gbẹdẹ àkìyà ń sọ láìláì lọ́lá ń sẹbọ mẹsì ń sẹbọ sọlọ torí ẹni tí ò rí wí ọlọ́run yóò ta lẹ́tà tó fi rí wí kí káàdì gbogbo èèyàn ọdún èyí wọn so èèyàn lè rí wí láì máa sùn lọ ìyẹn wá kírun ọwọ́ afẹ́ kú wí láìláì lọ́lá láìláì lọ́lá bá òkè fèrè nìyẹn kẹfẹ́rì sọ láìláì án wọn kọ ànábì lò wọn kọ ànábì lò náà lọ. ẹlẹ́kẹ̀jì alimami Nawawi sọ pé kọ̀mọ̀kọ̀mọ̀ pàkú lọ́wọ́ wà ilá tòlúkọ́ ànábì sallallahu alaihi wasallam sọ pé inna Allah yaqbalu tawbata ahadikum ma lam yugharghir ọlọ́wọ́ máa gba tuntun bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín ló kún ìgbà tí o bá ti máa pọ̀ lọ́wọ́. torí àbútọ́lé kò sí pọ̀ka kú lọ́wọ́ tá a fi ní kọ́ sọ láì rẹ̀ lọ. torí ẹ̀sìn yẹn bá gba Islam kó tó máa pọ̀ka kú lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ pọ̀ka kú lọ́wọ́ jẹ́nà. àmọ́ orí pé wàhálà dé tán àwọn ńlá ìlà ìlọ́wọ́ láyé lọ́wọ́ وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون وهم كفار. ọlọ́run ní kò sí ìgbà ìrònú kúrò àgbà fáwọn ẹni wọn ń ṣe ìbàjẹ́ títí tó bá di kó kúté yàrá ni ọlọ́run ojú bá ní sin o kò sí ìgbà ronúkú wàdà gẹ́gẹ́ bẹ́ẹ̀ kò sí ìgbà ronúkú wàdà fún gbogbo àwọn ẹni tó bá kú ní kéde yìí. bẹ́ẹ̀ ni ẹ̀ kò sí bẹ́ẹ̀ christian kan ó wà ní ọgbẹ́ ó máa ń yẹ bọ́ ṣe ṣe lẹ́tọ̀ nígbà yìí so everyday máa jókòó ní àkàndé pé ó máa ń lẹ́tọ̀ every time so ó wá ṣẹlẹ̀ pé brother kan náà òun náà ara ẹ̀ náà àwọn méjì wa ara òun náà ara pípẹ̀ náà ara rẹ̀ náà wá tọ̀ méjì sí hospital so wọ́n máa ń ṣàkíyèsí ẹ̀ wọ́n máa ń bó ṣe máa ń wọ́n máa ń rí tó máa ń jókòó sí wọ́n lè máa ń tẹ́tí sí so ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ pé ẹgbẹ́ ìkànnì ọ̀rọ̀ jìnnà síra wọn ní bẹ́ẹ̀ pé ọkọ̀ ọ̀sẹ̀ hospital ṣùgbọ́n bàbá ṣàkíyèsí pé bàbá wọn lu mùsùlùmí yẹn ní pé kẹ́lí wọn láì láì lọ owó orí sọ ṣùgbọ́n kírísítẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ ló ń bọ̀ ọ̀rọ̀ yẹn ó bọ̀ ó lẹ̀ sọ ó lẹ̀ lẹ̀ bá ṣe pé kò tí ì máa pọ̀ káàkó lọ́wọ́ àyàn kúránì kílíà àti ìtànẹ́lì sọ́lá àtàlà kílíà ìlókùn ìgbà tí ọ̀bá ìmọ̀ pọ̀ káàkó tó bá tún pọ̀ káàkó lọ́wọ́ ni kò ti túbá nítorí pé kí ló dé gbàdáyé gbọ́ ìsìláàmù ọ̀dà ń ti rí ní lójú rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nítorí pé àsìkò kan wà لا لا تنفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كتبت في إيمانها خيرا àsìkò téèyàn pọ̀ ká kú lọ́wọ́ ni ìmánì tó ti ní tẹ́lẹ̀ kò lè ṣàǹfààní tó o bá ti ti tara ìmánì rẹ ṣe àǹfààní tẹ́lẹ̀ àsìkò yẹn kò lè ṣe ọ́ láǹfààní torí ẹ̀rọ ti jẹ́ pé yàní deadline danger line náà lọ́wọ́ ń pẹ́ láìlẹ́ àìlẹ́ bá wọn. ẹ ẹ fẹ́ra ọ̀nà ọ̀nà sọ́nà nígbà tí ó rí wàhálà fà tí kò dé oní amantu an la ilaha illa alladhi amanat bihi banu isra'il ó tún sọ ọ́ kọjá ẹ̀ abẹ́ láìláì lọ́la ó ti sọ tán ó tún àkádà rẹ̀ pẹ̀lú pé alóńgbò àbọ̀tẹ́ kókò sí ọba kan tó tó láti kò dodo jọ́sìn fún wáyé àyàfi táwọn ọmọ ẹlẹ́ni gbàgbọ́ lódodo wọn náà ti sọ pé àánà ọ̀kadà àṣọ ìtàkọ́bù ìgbà yìí wà láàárọ̀ níwọ̀n tó yẹ kí wọ́n pa létí rẹ̀ wá sẹ́lẹ̀ tó wúlò fún ọba tó dìde ó wúlò fún fìrà ọ̀nà náà lọ́ba tó ó sì ti sòfin tó kílẹ̀ fún wa tó bá gbà pé Islam wúlò fún ọ ìgbà tí wọ́n ti wí tipẹ́ ìgbà tí wọ́n ti ń gbọ́ tipẹ́ ìtẹni máa jókòó gbọ́ kí ló dé tí òtún wá kéde ìsìlámù rẹ̀ ìgbó adé tán kò fẹ́ kí òun fọ́ lọ fẹ́ kò fẹ́ yọ lọ nípa. Now. Ṣé ọmọ ẹ lẹ́yìn tó kó kò ní ìdìkọ̀ tọrọ àforíjì àforíjì lọ́dọ̀ tani pé kẹ́ni ìwọ gẹ́gẹ́ bíi tani mo rò pé yé onítorí pé ìyá kan tọ́jú rẹ tó akéèké ọ̀pọ̀ ọtí ẹ̀ o tó alalú ìyá yẹn wá tọrọ àforíjì ọ̀rọ̀ kan ti rùn tọrọ àforíjì lọ́dọ̀ tani lọ́dọ̀ ọmọ rẹ pé kẹ́ni kò bá pọ̀ oṣù rẹ fún ọ lè tún ṣe é pé òun lọ́nà ti ṣe sábà bíbí bẹ̀rẹ̀ fa ọwọ́ pé hamalatu wahana ala wahani so hamalatu kurhan wa wada'athu kurha ọwọ́ lílóyún wàhálà bíbí wàhálà múyùn kó mbẹ wọn kọ́ àtọ̀rọ̀ àforí kò sáfọ̀ nínú káńtì ààrẹ ọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ àbí tó bá lè san wàhálà oyún tó gbé wàhálà bíbí tó bí ọ òun ọ̀kan fẹ́ bàálà kẹta ni àbí òye wa wàhámlò wo wọ́n fi sọ́ọ̀lù wo tàlà tó na ṣahara ẹlẹ́kẹta ni wọ́n fẹ́ ṣe bá máa fọ́ ọmọ kan lọ́mú fa àmẹ́lẹ́kẹjì sá àlégé dànù àlégé dànù ìwọ tó tọrọ àforíjì kẹ màmá kí ni jẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ ẹ dákun àforíjì mi. àmọ́ gị pé ẹ wọ́n wá forí tì í lọ́wọ́ anáwó lé lórí sí ọwọ́ fòtọ́ náà sí owó síra wàhálà sí àmì ọ̀la ìdòsíra torí ẹ̀ ló ti jẹ́ pé sáà máa ń ṣàdúrà fáwọn ìyá wa tán ti kú láéláé kò pa lè pé ẹgbẹ̀rún wọ wọn lórí wa wàhálà wọn náà máa tara àwọn ìyàwó tí wọn náà ní ẹ dákun gbóbi wọn náà wọn abijáde wọn afẹ́ràn tọrọ àforíjì lọ́dọ̀ ta ni pé kíni tọ́ba àwọn eléyìí fún mi pé kí ìyá náà yá ká o wọ́n á bímọ ta ìbímọ kọ́ sọmọ ẹ lẹ́kọ́ ìwọ tó fẹ́ sọmọ gé lọ náà eléyìí náà ìka náà ni ṣùgbọ́n bó tilẹ̀ pé Islam ò fún tó dájú sí wọn náà ẹ̀yin náà máa láàánú àwọn ọmọ tẹ̀bi torí ẹ̀yà kan tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ títọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ bí ìgbà tí gbé ọ sí pé má gbà láàyè màmá láì ẹsẹ̀ mi náà ìyá wa lè kú sẹ́kùn o ẹ̀mí pé òun lọ́ mọ̀ ọ́ àmọ́ wọ́n gbọ́dọ̀ kápọ́ sọ tó yé wa torí ẹlòmíì ní sí yìí wọ́n fún aróyìn àwọn ọmọ kan títí màmá wọn ó ń fo títí mọ́tò wa fẹ́ gbà nílùú iná tó ń fẹ́ gbà bá ti bá ló dàbí mórí bọ́m̀bẹ̀ ó ti wá fojú sí tán àwọn ọmọ kan ní ọ̀kan wọn kò sẹ́yìn wọn kò sẹ́yìn wọn rẹ́rìn àríntàkìtì ní ẹnìkan ni wọ́n sọ fún àwọn màmá tí wọ́n fún àwọn èyí pé ṣé ẹ̀ máa wọ́n ti rẹ́rìn ìyá yìí mà ló bí wọn subhanallah ah, wọn ní olóbi wọn wọn lò lóbi wọn kí wọn ní ẹsẹ tó lè tẹ wọn tí wọn bẹ́ẹ̀ pé kí wọn sọ ọ pa nù wọn nítorí nígbà tó gbé àwọn méjèèjì ń kalẹ̀ níta ń lọ́kọ̀ ká ní níta ń lọ́kọ̀ ká ní nígbà tó wà léwe níta ń lọ́kọ̀ ká ní tó àwọn ọmọ wa ń wí dànù ní ìsìn wọn láwọn ní oríṣi àwọn ọmọ tí wàá lówó ní ìsìn wọn sá ń kọ́ ṣọ́ọ̀bù kárùn ṣọ́ọ̀bù òfò ẹ̀mí forí tìyà ẹ̀yẹ ẹ̀dẹ̀ bọ́ ẹ̀wọ̀ rọrùn forí tìyà pé kíni tíyà bá pé wọ́n lọ́ọ̀ báyìí ni kò ṣe fún wa wàláhì ọlọ́run ti bẹ̀rẹ̀ torí pé pè tí bàbá àti màmá bá gbé ọmọ rẹ̀ jẹ́ ọlọ́run pa torí gbogbo àìdájẹ́ bá ló ṣe sí ìyá yín tàbí ó sì ti síwájú anábì sallallahu alaihi wasallam wọn ní tàlẹ́tò dàwátùn mustajabátùn wàlábòt àdúrà mẹ́ta wà ìpè mẹ́ta ti wà tó ṣe pé ọlọ́run ọbọ̀ ò ní ìsàlá ìgbà kò sí tàbí ṣùgbọ́n inú rẹ̀ làdúrà tàbí pè tóbi bá ti fọ́ ọmọ rẹ̀ torí rẹ̀ yọ tẹ̀sẹ̀ ẹ̀ máa tàbí àfọmọ ẹ̀yìn ẹ̀ máa ti pè fún ọ. Náà. Ọlọ́run kò sí sáfẹ́ ní ẹ̀sẹ̀ kékeré ni wọ́n. Bọ́ọ̀lù tó lè máa fi tí ọ̀dọ́ra àwọn wéra. Àwọn èèyàn yìí ni Mùsùlùmí ni wọ́n àwọn èkìrìn. Àbí òye wa àwọn ilé ìwé ìsìláàmù lẹ́nu àti jẹ́ mùsùlùmí àwọn anìjẹ́ máa padà di mùsùlùmí sọmọ wọn ọmọ tí wọ́n bí tá a kà fún bí ọmọ tí kèfèrí bí wọ́n yẹn ti kèfèrí ákílé àbí tọmọ náà bá gba ìsìláàmù ní ìsìn kílẹ̀ tẹ̀tọ̀ kọ́kọ́ kílẹ̀ tẹ̀tọ̀ mọ̀mọ́ bàbá àti màmá tẹ̀ fọmọ láàmú wa ká àwọn àlù ká nínú ìlú tó ṣe pé tí bàbá bá tẹ̀ wọ́n sì lọ kó àwọn ọmọ rẹ̀ wọ́n wọn á fóònù rẹ̀ níjọba wa kò sọ gbóhùn wọn wọn yọjú òkín lẹsẹ tó ń ogun bá wọn tí wọn ti kú ni. ọkùnrin sọ igi kò ní kínní jogún àwọn aráàta ogún ìyá ni ó ní ìyá kò ní bàbá náà.

nítorí pé jíjá láìda rẹ̀ ó ní pé wọ́n ń jà ń pọ̀ èrò pé jíjà ń pọ̀ àmọ́ àjàpọ̀ ọ̀run ní ju àwọn ọ̀daràn lójú àmọ́ lọ́ọ̀ ju adọ́bẹ́ kírun kó ti ní kó kíkọ̀ kan lápò so àmọ́ tó bá jà pọ̀ wọ́n máa so àmọ́ tiẹ̀ tún fẹ́ pẹ́rẹ́ fà nígbẹ̀ẹ́ tó ti pé òsè kan fi kan sílẹ̀ òsè méjì fi mẹ́ta sílẹ̀ àwọn eléyìí lọ dáhà gidi lọ́ba kú kejì mùsùlùmí àmì ìjà ìwé nǹkan bá kú mùsùlùmí ṣùgbọ́n láì já ni wọ́n máa ṣe gbogbo ọkọ̀ kan lákòókò rẹ̀ náà. kò sí wàhálà àyíkò wí láìláì lọ́lọ́ àpéyàn tó kú òpéyàn wọ̀nà òpéyàn wọ̀nà kò sì pé èèyàn tọ́ba tiẹ̀ wọ́ná kò ní padà wà lẹ́nu èèyàn lè kọ́kọ́ ti náà kéèyàn tó wà lẹ́nu gẹ́gẹ́ bí ẹni tó sọ láìláì lọ́lọ́ àná tí wọ́n ní ọ wà lẹ́nu àdéhùn ọ̀sọ́ yìí pé kò ní kọ́kọ́ wọ́ná náà tó yẹ wa láwọn náà ti gbọ́ yé ìgbé yọ wá jẹ́nà náà tààrà báwò ó lè láwọn ọ̀wọ́ dáadáa tó ṣe é pé ó wúwo ju gbogbo dáadáa rẹ lọ wọ́n ti garanti yọ wà lùdánà ó wá lè kọ́kọ́ sọgọ́rùn ọdún nánà o ó lè kọ́kọ́ sọgójì o ó lè kọ́kọ́ sọjọ́ mẹ́ta o ó lè kọ́kọ́ sọtì kan o àmọ́ yọ padà wọ́gbó àlùdánà jáde fi tọ́ka sínú lọ́dọ̀ àwọn alùsùn náà wal jamaa sẹyẹ wa torí àwọn kan á sọ pé á ẹyin tẹ̀ ṣe kínní kan arínú yín tí òbí láyé láyé lọ́la tó kúkú àwọn kan dá ọ̀pọ̀ àgbọ̀yé sọ́nà àdáde òkò túmọ̀ sí pé tààrà torí ẹ má di sọ pé tààrà àlìjẹ́nà tààrà báwo yóò wọ àlìjẹ́nà ṣùgbọ́n lè dé lẹ́yìn ìyá so possibility yẹn wà náà náà nìkan. láwọn oníṣẹ̀ṣẹ̀ máa wá wọn má nà àwọn ọmọ wọn náà ní gba ọmọ wọn náà. bẹ̀rẹ̀ ṣe ọ̀rọ̀ òbí di ṣùgbọ́n ọ̀rọ̀ pé nǹkan tó ọ̀rọ̀ òbí wọn ṣe ọ̀rọ̀ òbí tẹ̀lé. ẹranko tí wàhálà àwọn òní jogún òbí kankan òní jogún òbí kèfèrí òbí jogún mùsùlùmí mùsùlùmí náà òní jogún kèfèrí bẹ́ẹ̀ lànà ìsọ sọlá. òmí ni òmí bàbá mùsùlùmí ọmọ mùsùlùmí ṣùgbọ́n bàbá kú ọmọ ti di kèfèrí kí bàbá kan tó kú mùsùlùmí ni tẹ́lẹ̀ ó di kèfèrí kò ní jogún wọ́n fẹ́ra wọn lọ́nà tuntun dáadáa ní ti Islam èyí ṣe fífẹ́ lọ́jà àwọn ẹ wọ́n ti pè é asibaabu alhajbi tí wọ́n jẹ́ sifat wa àwọn sábàbí tí màmú kí ọmọ ìjogún wa tó jẹ́ ròyìn bí kí wọ́n jẹ́ kọ́tìlán ẹni tó pa ẹni tó jogún àbí kí wọ́n jẹ́ káfíràn àbí kí wọ́n jẹ́ kẹfìrì àbí kí wọ́n jẹ́ rọ̀fíkan kí wọ́n jẹ́ rú àwọn àròyìn tó bá ti wà pẹ̀lú èèyàn kò ní jogún. Thank you. lọ́wọ́ kọ́ afẹ́fẹ́ èyí táwọn ẹbí máa ń ṣe wéṣìrì gbogbo gbà mọ́lẹ́kà láàrin wọn lè fi lẹ̀ ti wéṣìrì nù. nígbà tó wà ní ẹ̀sìn ẹ̀ ta túmọ̀ sí Yorùbá ẹ̀wẹ̀ ta túmọ̀ sí Yorùbá ti lágbá lẹ́yìn. ètò àtúmọ̀ sí yorùbá wa ọ̀pọ̀ àmì na. yàn náà bóyá kọ́lé rẹ̀ rẹ̀ rí tó àdúgbò fọlọ bá rí tọjọ. àwọn kò sí wàhálà ẹ bá wọn síbi tó wà síbi tó bá wà. mọ̀mọ́ àdúgbò fọlọ. wọ́n ní pé ẹ̀jọ̀ ẹ̀jọ̀wọ́ báwo ni ènìyàn ṣe fẹ́ ṣe fún ẹni tó wá báyìí fúnra rẹ̀ pé ọ̀rọ̀ òun kò yé òun kí ènìyàn bá òun tọrọ àdúrà lọ́wọ́ ọlọ́run lásìkò àwẹ̀ yìí kódà kó jẹ́ wípé òun yóò di mùsùlùmí báwo ni wọ́n ní báwo ni ikúmọ̀ tí yóò gbé ọ̀rọ̀ ìpàdé pẹ̀lú ìjẹ́pẹ́ yẹn àtìyàwó rẹ̀ kékeré ẹni tó lọ́rùn òun yìí kẹ́kọ̀ọ́ ń bẹ́ lọ. ẹ sọ fún pé kọ́rọ̀ rẹ̀ ló bá yé kọ́kọ́kọ́ di mùsùlùmí náà. nítorí pé pàápàá jùlọ ládùúgbò àtọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ yìí ẹni tó mú gbàgbọ́ pé tẹ bá bò ń bẹ́ lọ yẹn ọgbà ó yẹ kó lè gba ìsìlámù rẹ̀. ẹ̀rù gbà wá pé tẹ bá bá bẹ́ lọ tọ̀rọ̀ rẹ̀ bá yẹn ju òní nítorí pé bùkátà ló fẹ́ gbọ́ ẹ sì ti mọ̀ nígbà wọn ẹni tó fẹ́ gbọ́ bùkátà ọkàn wọn máa rọ so tẹ ẹ bá wá bá ṣàdúrà tí bùkátà bá bí ara yóò fi mọ́kè kó di mùsùlùmí tó bá tún ọgbà dùn àmùsùlùmí máa gbà asilim tẹsilam gba islam kò lè bá a la àbí òye wa tẹsán àmọ́ tí ọba gbádùn kẹ́ ẹ̀ ṣàdúrà pé kárò wọn yá olóògbé ọlọ́run gbogbo wọn ṣàdúrà kára rẹ̀ yá. torí àdéhùn Abu Sa'id al-Khudri radiyallahu anhu fún ata kékeré abéjú tọ́sán nìkan àbí òye wa ọ̀ka bá ti àtìlá òkú bá ẹni tó ń ka àtìlá òkú kékeré náà. nígbà tí ẹ̀ ń sáré fún alẹ́ ìtàn pàtó ìdílé mi bá àmì sọ̀rọ̀ ó fi sọ pé a ṣùgbọ́n àti ọ̀rọ̀ náà nípa tó padà ní pé tábà kí ni tó bá kí pépè dáhùn lò ju bẹ́ẹ̀ ti fi ọ̀rẹ́ ẹgbẹ́ ti fi máa fi dáhùn lò. àwọn ìlú àfẹyé tún lè ta èyí tí àwọn mùsùlùmí ló bá wí súnà nàbí sọlọ́lá àdúrà ṣàlàyé lẹ́yìn wa pé tí wọ́n bá fi yín tọ́lá lè gbọ́ àkùrán yìí láti súnà nígbà tí lè gbọ́ súnà yìí láti àkùrán so súnà fi hàn wá pa àwọn mùsùlùmí nù sí mùsùlùmí àmọ́ kèfèrí tó bá kí mùsùlùmí wà rẹ̀ kù kọ́dà kèfèrí tó tó sọ ní àlọ́ ìkìjáàbù ó túmọ̀ sí pé bàbá ló bàbá ń sàgbó bàbá lọ́ọ̀yà ó kí ẹ̀jẹ̀ kan máa wọ ọ́n pé wọ́ wọ́ wọ́ ta ni wọ́ àtàwọn ta ni. Nà ọ̀rẹ́ náà. ẹni tó ní anabi muhammed sallallahu alaihi wasallam lárúbáwá wọn fi hàn wá tó a túmọ̀ sí kí wọ́n rán sáwà tá ìsì lárúbáwá ó túmọ̀ sí mọ́nà kò sì túmọ̀ sí inú tọ́lọ̀ fi hàn wá náà lọ sí sọ fún wa wọ́n máa rọ̀ sọ̀rọ̀ náà kẹ́ ilà káfíńtì lè nàá sí bashiran wa nadira àwọn ọ̀ràn àti sí àwọn èèyàn lápapọ̀ ẹ̀yà fi ẹni tó bá gbàgbọ́ ẹranko lò èèyàn là ọlọ́run là ń kọjẹ́ olùfúnni ròdùn olùkìlọ̀ fúnni تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ìbùkún fún ọlọ́run ọ̀la tó sọ síra tí sọkùn yàn láàrin dáadáa ṣàìdá kalẹ̀ fẹ́rù rẹ̀ kó lè bá a jẹ́ olùkìlọ̀ fún gbogbo àgbáńlá yìí àti ìyẹn àtàlùjọ́nù ọwọ́ bẹ́ẹ̀ kẹtù sẹ́yìn lásán àbí ẹ̀yẹ wa so àbí sọ́kọ́ àtúntò sọ fún anú àdéhì púpọ̀ kọ́ni kò ní gbọ́ ní gbọ́ ọ̀hún kọjá yà òdi àbí nà sọ́ra kọ́mọ gbàǹtọ́ lọ́n fi rún gbọ́ àbí kọjá pé ọwọ́ náà àbí ẹ̀yẹ wa ọlọ́run ọba wa kò dẹ́nìkan lélédè gbogbo ayé kó lè bàjẹ́ pọ́lọ́run ó lè rán ẹ̀ gbogbo ayé èdè kan náà lọ́nà wọn láti wọn jíṣẹ́ àbí ẹ̀kọ́ ni èdè kan náà lọ́nà wọn tẹ́ èyàn oríṣi kan náà lọ́nà wọn tẹ́ àmì èèyàn fún òtítọ́ jẹ́ pé oríṣi rẹ̀ lóríṣi gbogbo èèyàn èdè rẹ̀ lédè gbogbo èèyàn èdè kan náà lọ́nà wọn ṣàfihàn àbí bẹ́ẹ̀ kọ́ ni tò wọn kò sọ́wọ́ ẹ̀ fún ara sí kíkẹ́ pédè rẹ̀ ṣé gbogbo lárúbá náà lọ gbọ́ lárúbá lẹ́rù ni bẹ́ẹ̀rù gbogbo lárúbá lọ gbọ́ lárúbá àwọn lárúbá náà àti tòwúrátà ni àbí mẹdínà torí gbogbo náà ní mẹdínà nítòsí mẹdínà anabi sọlá àṣẹlẹ ó tún ti gba ajáde fourth degree ìní tẹlẹ tẹlẹ ojú nǹkan bíi nǹkan bíi fifty kilometres sí fifteen láàrin five tower mbẹ sí mẹdínà ìní ọ̀kan nínú àwọn olùkọ́ wa iná lọ sí báwọn àwọn àwọn jáde lọ gbatẹ́gùn wọn á ń kí alukurani nígbà tá ń kírun ní ọmọ إني ọ̀kan náà ti ń dáná هذا gbọ́ lọ́wọ́ ni a ága kẹ́ ẹnáwó máa ń zèlè àlẹ́ Musa ọjọ́ ńdọ́nà tó bá nàbí Musa a ah, kò gbá Kùránì nítorí délé pé ẹ̀jẹ̀ lárúbáwá kan kò tún rí bó náà ti gbá Kùránì yìí tẹ̀síìrì tẹ̀síìrì náà kọ ẹ̀sẹ̀ Yorùbá ń kọ́ fún mi sídìí Yorùbá ń fi ni ebi lárúbáwá náà wọ́n sàlàyé fún ẹ̀ tó bá gbọ́ lárúbáwá fa ẹ̀ tó gbọ́ lárúbáwá sàlàyé fún ẹni tí kò gbọ́ lárúbáwá lárúbáwá náà tọ́ka yóò sàlàyé fún àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n pọlọ tí wọ́n ò lè gbé wọ́n tún sàlàyé fún adédè lè gbé. la ẹ̀mọ̀ kọ́kan náà àwọn tó ń ṣe tẹ̀síìr inú àwọn ọmọ misra kí ló ń pè é ṣàráwí tí la tí ó tún fẹsẹ̀ máa sọ ní ẹ̀nà tí wọ́n kún lè gbọ́ pé kí lọ́ la sòyọ́ tẹ̀tẹ̀ sọ́lédè ti àwọn tí wọ́n jẹ́ ọmọ Egypt yẹn wọ́n lè bá lárúbá náà làwọn náà fúláwọn sọ sí lárúbá náà nù àbí yẹn kàn sọ so èdè kan náà lọ́lọ́wọ́ sàfihàn ànàbó ọlọ́wọ́ àtẹ̀tẹ̀ èdè wa torí pé lárúbá wa ní àwọn kàràtàrítìsì kan tó lẹ́pẹ́ lè rí mi kò sí èdè kan láyé àwọn máa ń pè kò sí èdè kan láyé téèyàn fi lè sọ gbogbo tó wù láì jẹ́ pé ń wá gbólóhùn ká àfẹlẹ lárúbá kò sí èdè náà láyé tó yẹ pé o lè fi o lè fi express gbogbo tó wù ọ láyé yìí láì lọ ọmọ ẹ̀yà èdè lédè lò bí èdè lárúbá English kẹ ẹ mẹyìn nǹkan lóyìnbó gbọ́n fẹ́ sọ tó pé ó kìrìẹ́tì wẹ́ẹ̀dì fún yọ̀ọ̀mọ̀ ròyìn àmọ́ lárúbáwá lè kó lè hadithatin kalima gbogbo sẹlẹ̀ ní gbólóhùn kódà ó tún rí gbólóhùn tó gún torí ẹ̀ ní àwọn àwọn olùmọ̀ wa wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ wọ́n kọ síra kan wọ́n sọ pé alifọ́ọ̀mù ìkìtàbà tó bá ti ti síra wọ́n kàn máa sẹ̀lẹ̀tì àwọn wẹ́ẹ̀bù tó bá fẹ́ kọ́ nípa nǹkan kan máa kó nu wa ó kú yóò sùn ọ́ tó tó so torí kí n tọ́ lẹ́yìn náà kò sí èdè tí wọ́n fi lè báyàn sọ̀rọ̀ tó ti pé awọ orí ó ti fẹ́ yá bí èdè lárúbáwá àmọ́ tí èèyàn bá gbọ́ mùṣkílà àmọ́ àtọ́ gbọ́ subhanallah pé èèyàn fẹ́ ṣe kótóbà báwọn èèyàn ní ìsìn ọwọ́ afẹ́ kí gbogbo wọn concentrate bó ṣe pé ọ̀rọ̀ tó ń sọ yẹn lómi ò wo bomi mà ọ̀rọ̀ rẹ̀ wọ́n sá ń gbọ́ kò sí bí èdè lárúbáwá àmọ́ tó bá gbọ́ àwọn tó máa tó gbọ́ kútùbà tí màá tán ṣe yorùbá tán ṣe ní àwọn tán tán ṣe kíní àwọn tá à ń bá sọ pé lárúbáwá ni à èdè lárúbáwá ni agbára so tó délé wọn ṣẹṣà ẹ ẹ wàá sọ fún wa tí wọn pé bó o ṣèlè ànábì lárúbáwá ni tó ànábì Ìsá ṣe yorùbá lò Jésù ṣe yorùbá lò nǹkan mi ò ní ìdíkẹ lọ lé kí tó mẹsì rẹ. àbí òye wa tó bíbélì fún wa yorùbá lọ́lọ́run ti sọ kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ síbẹ̀ ni tó ń torí délé má kánà jawaban laka fi Isa alayhi salam كان جوابا لنا في محمد صلى الله عليه وسلم وما كان جوابا لك في الإنجيل كان جوابا لنا في القرآن بل وآكد nítorí pé tí wọ́n bá tún fa anábìyí sáfù kejì yorùbá bọ́ọ̀tì ókè àwọn náà bọ́ọ̀tì So, tó bá ní bíbélì kété yorùbá wọn sọ̀kalẹ̀ àwọn wa sọ aṣọ fún ọ pé kúránì tó a má ti sọ̀kalẹ̀ lọ́wọ́ original tòǹtọ́ wà lórí original sáré wíwé translation kò lè jọ àwọn láéláé translation ẹ̀ the most authentic edition <laughs> revised edition ẹ̀ àmọ́ kúránì wo ló ọ̀rọ̀ àrí tí wọ́n á kọ́ the most ah ẹ̀ tó bá kọ́ mọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ yìí wàláyé rìbáì kí ni jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti rìbáì sí kára rẹ̀ inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun àwọn aláṣọ kalẹ̀ àwọn aláṣọ ọ̀tún àbí ọ̀tún tó ń tó di ilé àti pẹ́pọ̀ kò sí bí okun wọn bó ti ṣe lè yí tó tí olódò nínú àwọn mùsùlùmí ò ní fi àlòkù ọbẹ̀ gé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.